sọ̀yà o. ẹgbẹ́ arẹlé wa ká o ilé tíyà ọmọ Yorùbá jẹ́ arẹlé èyí tó káre lè wá ká lè gbádùn. lẹ́nà tiwa ẹ jẹ́ àrèlé o ẹ jẹ́ àrèlé wa káre gbádùn Yorùbá o ilẹ̀ tí a ọmọ Yorùbá jẹ́ àrèlé èyí tá a ṣe lóko ẹrù tó ilẹ̀ tí ìyá o. ẹ àtúnkìrà wa kú dédé àkókò yìí ẹ kú ojúmọ́ ẹ káàsán ẹ káàlẹ́ ń bẹ kíbi ń wò mí jákèjádò àgbáńlá ayé ilé ọ̀dà òde òdùnbí yorùbá lè ń ta abálòde ijó tí ń jó kò sí méjì ara le. lélẹ́yìí tó túmọ̀ sí pé tó jẹ́ ká láǹfààní láti máa wọra wá wákàtí ọ̀wẹ́ ó túmọ̀ sí wípé dáadáa la wà àlàáfíà ọlọ́run alààyè kò ní fi í sílẹ̀. ìfẹ́ dùn ju ọ̀tá lọ. ìfẹ́ dùn ju ta ló máa dúró yorùbá nation ni ghana ń ti wá ìyá ìyẹn dùn jóyin. lọ́mọ ìyá ìyẹn wa káre gbádùn yorùbá o ilẹ̀ tíyá ọmọ yorùbá jẹ́ yorùbá wà lóko ìsìnrú tó ọ̀nà àbáyọ kan ṣoṣo náà ni ká kó lóko ẹrú tá a wà yìí. ó ní nǹkan tá à ń sọ lánàá tá à láǹfààní láti sọ dáadáa torí nẹ́tíwọ̀kì tí ò da ẹ jẹ́ ká pé bẹ́ẹ̀ pé nẹ́tíwọ̀kì tí ò da èyí ń la ń sọ̀rọ̀ nípa petition báwo la ṣe fẹ́ sign petition bákan náà làwọn èèyàn tí wọ́n ń béèrè lọ́wọ́ mi wípé ṣé petition yìí sórí ìlì ṣe ń tọ́yẹ káwọn ò buwọ́ lù ni iná ni mo tún bá wá lónìí ṣé ẹ mọ̀ wípé mo sọ̀rọ̀ débì kan náà lánàá bẹ́ẹ̀ tiẹ̀ láǹfààní láti mi dáadáa jẹ́ clearly báyìí kó tó di pé àtúmọ̀ rojọ́ lọ ṣe ń gbọ́ mi dáadáa báyìí mo fẹ́ kẹ́ ẹ fún mi lésì tẹ́ ẹ bá ń gbọ́ mi kitikiti ẹ jẹ́ kí n mọ̀ bẹ́ẹ̀ bá wá gbọ́ mi dáadáa bóyá ká fètò sí ọjọ́ mi. ìdẹ́ni pé gbogbo ń tọ́mọ Yorùbá gbọ́dọ̀ gbọ́ jákèjádò àgbáńlá ayé ni. ṣé ẹ̀ ń gbọ́ mi dáadáa kitikiti orin ńkọ́ ọ̀rọ̀ ńkọ́ bó o lẹ̀ ṣe ń gbọ́ sí. ṣáàdẹ̀ gbàgbé ọjọ́ kẹta oṣù keje tá a fẹ́ ṣe rálì mẹ́gà rálì ìpínlẹ̀ Èkó àwọn èèyàn kan ń béèrè sọ máa wáyé àbí ò ní wáyé sá máa súnjọ àbá ní súnjọ lágbára Ọlọ́run kọ́ lọ́mọ́sọ ní sọ̀rọ̀ live and direct àjọ wà lẹ́kọ̀ọ́ ni. mo sáà mọ̀ wípé gbogbo ibi tí mo ṣèlérí pé màá wà gbogbo bẹ̀ pátápátá náà ni mo wà ilé náà ní yàtọ̀ àjọ wà lẹ́kọ̀ọ́ ni pẹ̀lú ògo ọlọ́run. voice àtòrin ni mo ní sẹ́ ń gbọ́ dáadáa sẹ́ ń gbọ́ ketekete. bá ní sànni benefits nínú apá ìkíní wọ́n yànnà náwọn ọ̀rọ̀ tó ta kókó sí wa ọmọ Yorùbá tó bá gbọ́ àti apá kejì yìí. ìyá God bless you wọn láwọn èèyàn mi ti sọ pé àwọn ń gbọ́ mi ketekete God bless you ẹ já sọ̀rọ̀. ọmọ ènìyàn ẹ ò ráyè lóde náà. ènìyàn ènìyàn yẹ ṣọwọ́ rẹ wò ènìyàn ọmọ ènìyàn ẹ ò ráyè náà. wọ́n láwọn kan fúláàgì já béèrè lọ́wọ́n pé ṣé èèyàn náà ni wọ́n àgbẹ̀ranko ẹ̀dá tí bá ń ba sí ọwọ́ ẹ̀dá ẹgbẹ́ ẹ̀jẹ̀ kì í ṣèèyàn ló ká gbèrú wọn. àwọn tí wọ́n ń ṣiṣẹ́ láabi èèyàn lásán kọ́ ni wọ́n o ìjọba lọ́bẹ̀ wọ́n lọ́wẹ̀ ìdí gangan nu tí mi ò fi fi táìtù tàbí tọ́píìkì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí síta ìyẹn á tètè attract wọn wá láti tún máa wá flag wa ìjọba ṣòfin kọ̀rànkà ta ni ó ṣòfin àjẹ́ bá a kọ táìtù bá a kọ táìtù ọmọ àlè ò ní ṣàìwò ọmọ àlè. àkàndá lórí ninas petition òun náà ni mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ púpọ̀ àwọn èèyàn pè mí wọ́n ní wọ́n ní ká abẹ́ sign referendum abẹ́ <laughs> sign referendum mo ní no and again tán bá ti rí link yẹn wọ́n send ẹ̀ sí mi Mr. Kanda uh, oríṣiríṣi link láti send sí ẹ máa ní petition yẹn kò tí ì tásìkò ṣé léyìí ti tásìkò báyìí mo ní yes ó ti tásìkò ìyẹn ti nínà ti nínà ìyẹn Nigeria Indigenous Nationalities Alliance for self-determination ninas uh, ti ninas yìí àfọwọ́sí afẹsẹ̀sí gbogbo ara la fi sí ìdí ni pé uh, live and direct láti ẹnu bàbá Bánjí Akíntóyè àti gbọ́rọ̀ lẹ́nu wọn uh, wọ́n jẹ́ kó yé wa wípé àwọn lọ́wọ́ sí and again bàbá Bánjí Akíntóyè professor Bánjí Akíntóyè àwọn ni alága ninas àwọn ni chairman ninas lọ́wọ́ tá a ní nàìsí ò sí fúnra yorùbá nìkan àwọn niger delta ń bẹ́ẹ̀ middle belt ń bẹ́ẹ̀ south east ń bẹ́ẹ̀ south south ń bẹ́ẹ̀ south west náà àwa ń bẹ́ẹ̀ gbogbo àwọn ẹ̀yà tí wọ́n ń béèrè fún ilẹ̀ olómìnira tiwọn àwọn ló kóra wọn jọ papọ̀ sínú ninas tá a bá dẹ̀ dáadáa ó máa tó seventy five percent population nàìjíríà lélẹ̀ tó túmọ̀ sí pé tí gbogbo abárin lọ́nà tó tọ́ àti gba òmìnira kúrò lára nàìjíríà kò ní nira fún ìkankan nínú wa torí pé ọ̀pọ̀ lé sófin yagi lóko ọ̀pọ̀ gírí ẹsẹ̀ níyẹ̀nà nínú àsìyé àwọn ni wọ́n gbé petition jáde kì í ṣe pé wọ́n ṣàdédé gbé petition jáde tẹ́ bá gbọ́ nígbà kan wípé àwọn àjọ kan àwọn ẹgbẹ́ kan wọ́n fún ìjọba àpapọ̀ ní ninety days pé wọ́n fún ìjọba àpapọ̀ ní ninety days uh, láti fún àwọn láàyè láti ṣe referendum láti béèrè fún ilé olómìnira tiwọn eh, ìjọba àpapọ̀ ẹ wọn wọn ò gbégbèsè kankan wọn ò tiẹ̀ sí bí ẹni pé àwọn rí wọn tàbí àwọn gbọ́ nǹkan tí wọ́n ń sọ after that ninety days eh, wọ́n fún wọn fún wọn ní ninety days yẹn láti december sixteenth sí seventeenth january eh, december sixteenth twenty twenty sí march seventeenth two thousand and twenty-one so lẹ́yìn tí ìjọba ò gbé ìgbésẹ̀ nípa rẹ̀ òun náà ni wọ́n fún àwọn gómìnà ilẹ̀ oníkálukú wọn ní thirty days. ìdí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ni wípé àwọn ti kọ̀ndẹ́mù uh, Nigeria constitution pé àwọn ò nígbàgbọ́ nínú Nigeria constitution bákan náà làwọn ò nídìí láti review Nigeria constitution ó fail woefully àwọn ò nígbàgbọ́ nínú ẹ̀ àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú Nigeria constitution mọ́ ṣùgbọ́n kí àwọn gómìnà ìpínlẹ̀ wọn kí àwọn ó gbé Eh, bóyá temporary platform la fẹ́ pé eh, tó máa fún wọn láǹfààní láti eh, béèrè fún ilé olómìnira tiwọn àbí ọ̀nà míì tí wọn ìjọba àpapọ̀ òfin ní jẹ gàba lé wọn lórí ẹ trọ́ọ̀sì àwọn gómìnà wa náà ìdí ni wípé láì síjọba àpapọ̀ kò síjọba ìpínlẹ̀ láì síjọba ìpínlẹ̀ kò síjọba ìbílẹ̀ gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ ń ṣiṣẹ́ wọnú ara wọn ni ó lè ń polè lólè làwọn mẹ́tẹ̀ẹ̀ta afápolá ń pe mùsùlùmí láfápolá ẹ ò lè rí ara wọn jẹ ìrẹ́jẹ nísìí fẹ́gbẹ́ tẹ bá wo dáadáa ó ti ní iye ọdún tíjọba ìbílẹ̀ ti ń béèrè fún eh, tán ti ń béèrè fún autonomy wípé káwọn máa dá ìjọba tiwọn ṣe fúnra lára wọn ìdí ni pé tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ rí ìjọba àpapọ̀ dúró lọ́tọ̀ ìjọba ìpínlẹ̀ dúró lọ́tọ̀ ìjọba ìbílẹ̀ wọn dúró lọ́tọ̀ tíjọba àpapọ̀ bá ti pín eh, revenue tán bá ti pín allocation allocation yìí state ó gbà tiẹ̀ lọ́tọ̀ àwọn local government wọ́n gbà tiwọn lọ́tọ̀ now eléyìí tọ́tọ́ sí local government lásìkò yìí torí wọ́n ti council autonomy wọn uh, ẹ̀sùn tí wọ́n rí fi sáwọn local government lẹ́sẹ̀ ni wípé wọ́n ń sowó ìlú mọ̀kùmọ̀kù ẹjá bèè lọ́wọ́ àwọn gómìnà ìdáhùn òsowó ìlú mọ̀kùmọ̀kù ṣé wọ́n wà accountable ṣé wọ́n ní accountability ṣé wọ́n owó tí ó ń bọ́ sápò wọn mẹ̀kúnnù ìlú àbẹ́ ìlú ni wọ́n fi ń ṣe lóore sáwọn ọ̀dà nǹkan kan sápò ń bẹ̀ now látàrí èyí ìjọba ìbílẹ̀ ò fọ́nṣẹ̀ mọ́ káàkiri location nine tá a mọ̀ sí nàìjíríà location four one nine ìjọba ìbílẹ̀ ò fọ́nṣẹ̀ mọ́ sí lọ́dàbí tẹ́ òkú tẹ́ bá wo dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn tán dá ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè kalẹ̀ ìyẹn LCDA ìyẹn local council development area tí wọ́n dá kalẹ̀ káàkiri ẹ lọ́ọ́ wo wọ́n ti tilẹ̀kùn bẹ̀ pa wọ́n ti sọ kọ́kọ́rọ́ sí lẹ́nu ọ̀rẹ́ mi sọ èmi náà sọ ní kálukú wọn fi ṣe especially ti ìpínlẹ̀ Ọ̀ṣun báwọn ìpínlẹ̀ tó kù bọ́n ṣe ń dájọba ìdàgbàsókè ìpínlẹ̀ ìbílẹ̀ tí wọ́n fi ń da sílẹ̀ làwọn náà da sílẹ̀ nígbà náà míwá wọn ò lágbára ẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n ti sọ kọ́kọ́rọ́ sílẹ̀ nù báyìí wọn ò jẹ́ kí kankan ní ọ̀ fọ́nṣàn mọ́ lélẹ̀ tó túmọ̀ sí wípé gàrú ojúmitó àti ntí ẹgbẹ́ mi ntí lágbájá ń ṣe ń kàṣà ìṣe òun ni fi dálé ibẹ̀ yẹn kọ́ là ń lọ ibi ntá tí mo ń gbìyànjú àti mú jáde náà ni wípé ntíjọba àpapọ̀ bá ṣe níjọba ìpínlẹ̀ ó ṣe torí wọn nífẹ́ kí wọ́n ó gbéná wojú àwọn látàrí èyí thirty days tí àwọn nínà tí wọ́n fún àwọn gọ́vnà ìyẹn bẹ̀rẹ̀ láti March seventeen ó parí ní April seventeen ọdún tá a wà yìí lẹ́yìn ìgbà yẹn táwọn gọ́vnà ò ti ṣe nǹkan kan táwọn pírẹ́tì ìjọba àpapọ̀ ò ti ṣe nǹkan kan ni ẹgbẹ́ ninas ìyẹn uh, Nigeria Indigenous Nationalities Alliance for Self-Determination ò ní wọ́n wá gbé náà wá náà wá mú another náà wá ṣe another statement ní April seventeen ọdún tá a wà yìí ìyẹn ni wọ́n pè ní activating people's power activating people's power ìyẹn ni pé uh, bíjọba bá kọ̀ tí ò dá wa lóhùn àwa tá a jẹ́ mẹ̀kúnnù àwa tá a jẹ́ èèyàn ìlú àwa tá a nílò ẹ̀mí ara wa tá a nílò ọjọ́ ọ̀la ara wa àwa náà dẹ̀ gbé ìgbésẹ̀ tí jésì ṣègbésẹ̀ akin fúnra lára wa láti jẹ́ káwọn èèyàn mọ̀ wípé bẹ́ẹ̀ni tá a gbọ́wọ́lé lórí ọ̀bá gbìyànjú àti dìde èèyàn tó gbọ́wọ́lé ni lórí kò ní gbìyànjú àti pẹ̀sẹ̀ dà lélẹ̀ tó túmọ̀ sí wípé lélẹ̀ tó túmọ̀ sí wípé báwọn èèyàn bá sọ páwọn mọ̀ wípé ìyà ń jẹ wá tàbá ń béèrè fún gangan ẹ jẹ́ káwọ́ gbé ìgbésẹ̀ míì tí kò ní jẹ mọ́ wọn lára ìgbésẹ̀ tá a gbé tá a ní ìdí wọn òun náà ni lára ẹ̀ láti ń ṣe rálì káàkiri à ń protest à ń ṣe rálì à ń bá àwọn èèyàn wa sọ̀rọ̀ káàkiri rálì nìkan kọ́ ni ìgbésẹ̀ tó yẹ ká gbé because now wọ́n tún eh, activating people's power. that is May June July August oṣù mẹ́rin nìyẹn kí wàá láàmú ṣe láàrin oṣù mẹ́rin tá a fi ní fodidi oṣù mẹ́rin ṣòfò òun náà ni wípé ká mọ̀ ṣe rálì káàkiri ká mọ̀ sensitize àwọn èèyàn wa ká mọ̀ bá wọn sọ̀rọ̀ ká mọ̀ ṣe evangelism káàkiri ọ ẹja ṣe Yorùbá nation ẹja ṣe Biafra àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so with that nínú ẹ̀ náà ni wọ́n ń kọ̀ǹsọ̀tì àwọn ẹlẹ́kajẹ̀ka àwọn onímọ̀ ìjìnlẹ̀ bíi àwọn doctors àwọn lawyers àwọn justice bóyá àwọn tó ti retire. àbá àwọn tó sì wà lójú iṣẹ́ tí wọ́n jọmọ tí wọ́n jẹ́ indíje wọn wọ́n ń try láti approach wọn láti bá wọn sọ̀rọ̀ àwọn professors gbogbo iṣẹ́ tí NINAS ń ṣe lábẹ́lẹ̀ lélẹ́yìí kò sí nǹkan méjì kíjọba ó lè fi ààyè referendum kalẹ̀ tẹ́ ẹ bá gbọ́ mi sẹ́yìn nínú àwọn nǹkan tí mo ti ṣe sẹ́yìn ọlọ́run gba àwọn èèyàn kan sì ń fúláàgì kínní àwọn tí ò ní jèrè ni o. so gẹ́gẹ́ bí àlàyé tí mo ń ṣe eh, ò ní wípé láàrin àwọn àkókò yẹn àní káwọ́ gbéra láàrin ní petition link petition yẹn ló fi jáde wípé ká máa sáyẹn gẹ́gẹ́ mo sọ. So, gbogbo ọmọ Yorùbá lọ fọwọ́ sí i torí pé àwọn aṣíwájú wa fọwọ́ sí i sọfà tí wọ́n ti fọwọ́ sí i gbogbo àlà lọ́wọ́ sí i bá a ṣe máa sáyẹn ẹ̀ màá ṣàlàyé kí n tó parí ètò ṣùgbọ́n tí mo fẹ́ sọ fún irin wípé tẹ́ bá ti rí lẹ́ǹkì yẹn tó ti ninas ẹ gbìyànjú láti máa ṣíà ẹ̀ káàkiri ẹ ṣíà ẹ̀ fẹ́rú ẹ ṣíà ẹ̀ fọ́mọ ẹ̀yin tẹ́ bá ní bí ẹ bá kọ́pì ẹ̀ ẹ paste ẹ̀ sí comment section bí tó ti ninas ni o tẹ́ bá ti wò tí kì ṣe ninas èmi àkàndá ò mọ̀ nípa rẹ̀ ìran yorùbá ò mọ̀ nípa rẹ̀ ti ninas eh, àwọn èèyàn kan wá wò ó pé gbàtà ní ninas ò kí ń ṣe yorùbá nìkan àwọn ẹ̀yà ìgbò wà ń bẹ̀ niger delta wà ń bẹ̀ south south wà ń bẹ̀ eh, middle belt wà ń bẹ̀ báwo la ṣe máa dá ti yorùbá mọ̀ ń bẹ̀ ọ̀rọ̀ rùn láti dá mọ̀ torí pé eh, ibì kan wà ń bẹ̀ tó sọ wípé kò stéètì ìlú ẹ àti local government ibì kan wà tó jẹ́ pé wàá pick nínú bóyá upper Niger ni àbí lower Niger ni àbí middle belt ni àbí Yorùbá land ni àbí míì ó máa ní kò specify ilé tó túmọ̀ sí pé a máa láǹfààní àti fa ti Yorùbá yọ jáde ayọ̀yọ̀ ti àwọn Yíbò ayọ̀ ti middle belt àti gbogbo àwọn ẹ̀yà tó kù a máa láǹfààní láti sà á sọ́tọ̀ láǹfààní láti kà á gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan wípé petition kò ní referendum ẹ ò lè share referendum lórí social media petition nìkan lè lè share petition ni pípèsè àyè sílẹ̀ fún referendum petition ni yóò jẹ́ ká mọ̀ wípé a tó láti béèrè fún referendum because petition ni wọ́n máa count petition yìí la máa láǹfààní láti mú lọ sọ́dọ̀ federal government àti àwọn míì tó bá tó nílò ká fi ọ̀rọ̀ yìí tó létí kí wọ́n tó pèsè referendum fún wa referendum ìdí tá a fi lè pín lórí social media ni wípé kò yàtọ̀ sí election mo ti sọ bẹ́ẹ̀ sẹ́yìn referendum dàbí election ni lele tó jẹ́ pé a máa tò sí polling uh, polling stations káàkiri ilẹ̀ Yorùbá gọ́ọ̀mẹ̀ntì ni yóò organize ẹ̀ fún wa tí gọ́ọ̀mẹ̀ntì ò bá organize ẹ̀ fún wa ló tó máa kan United Nations gbogbo àwọn tó sọ pé United Nations máa wá ṣe fún wa no ó láwọn ìgbésẹ̀ kan tá a gbọ́dọ̀ gbé kó tó kan United Nations because United Nations náà ó béèrè lọ́wọ́ wa ibi tá a bá dé ká tó máa bọ̀ lọ́dọ̀ àwọn sàn pé bára èèyàn bá tó bá lọ sí hospital wọ́n béèrè wípé oògùn wo ló lò tẹ́lẹ̀ tó ti jẹun ẹ̀hẹ́n ok ó ti gba abẹ́rẹ́ ta ló fún ẹ lábẹ́rẹ́ yẹn ṣé nọ́ọ̀sì gidi ni ṣé hospital abẹ́rẹ́ kọ́ lọ ṣé hospital tìjọba lẹ lọ ṣé hospital àdáni tó jẹ́ standard one lẹ lọ wọ́n kọ́kọ́ béèrè báwo ni kò yín ṣeré ìbò ló ń dùn yín ìbò ló ń ta yín ìbò ló ń ro yín àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó United Nations àti àwọn àjọ àgbáyé ni wọ́n ṣe béèrè lọ́wọ́ because iye millions tó bá sign petition yẹn ni yóò fún wa ní upper hand pé a máa láǹfààní àti béèrè fún referendum ẹ̀rí pé sẹ́pọ̀ lọ́wọ́ wa láti ṣe àṣọ a ṣàlàyé bá a ṣe máa sign petition yẹn tó bá tó àkókò kí n tó kò lórí ètò yìí lónìí pẹ̀lú ògo ọlọ́run so now lẹ́yìn tá a ti pèsè petition láti gba ìlú olómìnira tiwa ká máa sakuléètì petition yẹn fọ̀ láti dìbò openly ẹ̀ mọ́ fọwọ́ sí kí ìlú olómìnira Yorùbá wà èmi mọ́ fọwọ́ sí kí n wà lára Nàìjíríà àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kan wà tí wọ́n nígbàgbọ́ nínú One Nigeria àwọn kan wà tí wọ́n nígbàgbọ́ nínú restructuring àwọn kan wà tí wọ́n nígbàgbọ́ nínú. Uh,